kí lẹ̀yin ń tà. wọ́n ti wá wó ṣọ́ọ̀bù yín báyìí. ṣe ẹ̀rọ́jà yín kó jáde. lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ a kú iṣẹ́ òní a kú kó lè dáa tá a ti ń bá kiri látòórọ̀ yóò dáa fún gbogbo wa láṣẹ nídùá ìròyìn àgbéyẹ̀wò alẹ́ òní tí í ṣe ọjọ́ ajé ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún 2022 ló ń dé sójú amóhùnmáwòrán yín ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network YBN Fúnmi Adénúgà ni oníròyìn síwájú ẹgbọ́ àwọn kókó èyí tó sodo sínú òkìsí ìròyìn alẹ́ òní. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ gbé ìgbésẹ̀ kan báyìí lójúnà láti rí i pé gbogbo àwọn kòtò èyí tó fẹ́ sọra wọn di kanajọgbọn sí àwọn òpópónà jákèjádò ìlú ìbàdàn àti àwọn agbègbè tó pẹ́wọ́lẹ̀ wọ́n di pa pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan èyí tí wọ́n fi lọ́lẹ̀ àwọn gómìnà tẹ́lẹ̀ gba ìtúsílẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n kùjé èyí tó wà nílùú àbújá arábìnrin kan rèé tó wá àwọn àjọ tó ń rí sí gbígbó oògùn olóró NDLEA tó rọ́wọ́ tó tó kà bòròbò wípé kọ́ńdàkùndàbọ̀ ṣòun jẹ́jẹ́ òun gba àwọn oògùn yìí lójúnà láti lè kówó jọ fi gba ìyá òun sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé èyí tó gbé nílùú Kaduna gbajúgbajà òṣèré orí ìtàgé ni adẹ́rìn pòṣónú ni Afeez Oyetoro tí gbogbo èèyàn mọ̀ sí Sàká òun mà lórí kó yọ kúrò lọ́wọ́ àwọn adigunjalè èyí tó bẹ́ wọlé rẹ̀ lóru gìjà bí ìpadàbọ̀ eléyìí tí wọ́n béèrè fún ogún mílíọ̀nù náírà àwọn ìgbìmọ̀ ẹ̀ṣọ́ aláàbò operation boss tẹ eléyìí tí wọ́n fi lọ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ológun àti àjọ àmọ̀tẹ́kùn ti yàwọ̀ gbóòrú malẹ̀ kan èyí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ sùúrù lérè nílùú ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ àwọn ajínigbé ní òwúrọ̀ kùtùkùtù òní iná ṣọṣẹ́ nínú ọjà gbajúgbajà kan tó wà nílùú Òbàdàn lákòótán nínú kókó ròyìn wa lálẹ́ òní àwọn agbébọnrìn wọ́n ṣekú pa ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé tá a mọ̀ sí SOSAFE ní ìpínlẹ̀ Ògùn ìròyìn tẹ́ẹ̀jẹ̀ mùkúntùn rẹ̀ rèé tá a bá lọ tí a bá padà dé ẹ kalẹ̀ yìí tí wọ́n sọ fún yín wọ́n sọ ọkàn fún yín òkè bí yóò dùn ṣé ẹ rọ́jà yín kó jáde ẹ rí kó jáde ẹ rí díẹ̀ kó jáde òkè wọ́n á gbọ́ pé ẹ lọ sílé ìjọba níjọ́ sátidé láti lọ fẹ̀hónú hàn ìgbà fún yín níwèé níjọ́ friday ṣé ń gbọ́ mi ìgbà tó fún yín níwèé níjọ́ friday kí ni ìjọba sọ fún yín. wọ́n lọ sọ pé kí wọ́n wá lónìí monday àti. tó ẹ káàbọ̀ padà mo lérò yìí pé ẹ rí fọ́nrán eléyìí tí a fi wọ̀nyí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ìlú ìbàdàn náà ló ti ṣẹlẹ̀ nínú ọjà kan eléyìí tí wọ́n ń pè ní ọjà dùgbẹ́ aláwò èyí tí wọ́n ń pè ní ọjà làbẹ́làbẹ́ níbi tí wọ́n ti ní àwọn dìfẹ́lọ́pà àti ìfọwọ́sowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ya wọnú ọjà ọ̀hún tí wọ́n sì wó ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìtajà eléyìí tí ọjà owó iyebíye tó ṣòfò dànù àwọn èèyàn yìí ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ alákòóso onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ẹ dákun ẹ dábọ̀ kẹ́ ẹ bá wa bu ojú àánú wẹ̀yìn wo àwọn ará bí yìí torí oníkálukú wọn ló lẹ́bí ńlẹ̀ o lágbára ọlọ́run ọba ẹ ti rúre ẹ sọ̀rọ̀ rẹ̀ o láṣẹ lẹ́dọ̀ọ́ tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ yorùbá broadcasting network lórí youtube ẹ subscribe kẹ́ ẹ tẹ aago yìí tó wà lókè aago yìí ni yóò máa jẹ́ àlàmì fún yín ní ìgbà àti àsìkò tí àwọn ètò wa ìròyìn wa tó bá fẹ́ gorí afẹ́fẹ́ bákan náà lórí nǹkan tí ẹ fi ń wò wá lọ́wọ́ ẹ rí kan lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ ybm sórí nọ́mbà yìí ojúlé telegram lẹ́já síhùn ẹ máa jẹ mùkútù àwọn ìròyìn ètò wa lọ́lọ́kan òjọ̀kan wọ̀nyí o ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ti gbé ìgbésẹ̀ akin lónìí ti ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún 2022 pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan èyí tí wọ́n fi lọ́lẹ̀ tí ó máa ṣe kò kárí lójú náà láti dé gbogbo àwọn kòtò kéékèèké èyí tó wà láwọn òpópónà gbogbo jákèjádò ìlú Ìbàdàn àti gbogbo àwọn agbègbè eléyìí tó so lè mọ̀ èyí tí wọ́n pè ní Operation Zero Port Pothole Initiative lábẹ́ alága ọ̀hún eléyìí tí ó máa ṣe ìṣàkóso gbogbo àwọn ìgbìmọ̀ náà èyàn ọ̀nàrẹ́bù Ògúnládé Bùsóyè Tọ́ládòyè níbi tó ti ń sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí ti di kíá mọ́sámọ́sá látàrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kòtò ló ti wà lójú àwọn òpópónà gbogbo nílùú Ìbàdàn àti àwọn agbègbè rẹ̀ tó sì lè ba ọkọ̀ jẹ́ àti àwọn nǹkan míì onípàápàájù yóò máa dá súnkẹrẹ fàkẹrẹ sílẹ̀ àti wípé bí kòtò ọ̀hún bá ti ń pẹ́ lójú pópó sí ni yóò máa bàjẹ́ sí tí ó sì máa gbọ́n ìjọba lówó lọ lásìkò tí wọ́n bá fẹ́ tún ṣe ó ní ìdí rèé tí gómìnà Ṣèyí Mákindé ṣe wò ó òye ọ̀rọ̀ ń wí pé ìdúró sí ìbẹ̀rù sí a gbọ́dọ̀ ṣe àtúnṣe bákan náà láti lè mú kí lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó kó máa já gerege fún gbogbo àwọn olùgbé ìlú Ìbàdàn àti àwọn agbègbè rẹ̀ wọ́n ní láti bẹ̀rẹ̀ sí ní máa dí àwọn kòtò ọ̀hún nítorí pé ìgbé ayé ìrọ̀rùn àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ti jẹ gómìnà Lógúntó ló mú láti gbé ìgbésẹ̀ yìí lákòótán nínú ọ̀rọ̀ Honorable Ogunlade sọ di mímọ̀ ó ní lásìkò tí àwọn àjọ yìí tí wọ́n bá ń dí àwọn kòtò ojú pópó kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń lo àǹfààní pópó ọ̀hún kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ohun gbogbo kó lè máa lọ ní wẹ́lẹ́ sẹ́lílí wẹ́lẹ́lẹ́ àwọn gómìnà tẹ́lẹ̀ rí kan rèé eléyìí tó jẹ́ pé wọ́n fara ṣùgbó sínú ọgbà ẹ̀wọ̀n kùjé èyí tó wà nílùú àbújá tí wọ́n ti gba ìtúsílẹ̀ lónìí ti ṣe ọjọ́ ajé lábẹ́ ìgbìmọ̀ kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ èyí tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari tí wọ́n ṣe ìdarí fún gómìnà tẹ́lẹ̀ ọ̀hún gómìnà ìpínlẹ̀ taraba àti gómìnà ìpínlẹ̀ plateau èyí òǹdarí àti ìyámẹ̀ ni wọ́n ní kí wọ́n máa lọ sílé wọn láyọ̀ àti àlàáfíà pẹ̀lú bí ààrẹ bó ṣe fọwọ́ sí i wọ́n ní láti ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹrin ọdún tá a wà ilẹ̀ muhammadu buhari ló ti buwọ́ lu títú wọn sílẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n kùjẹ́ ọ̀hún tó wà nílùú àbújá wípé kí wọ́n máa lọ sílé wọn kó tó di wípé ẹjọ́ ọ̀hún ó gbéra sọ lónìí tí wọ́n sì ti ṣí wọn sílẹ̀ àwọn gómìnà méjì ọ̀hún láti rí gómìnà ìpínlẹ̀ Plateau eyín Joshua Dariye àti gómìnà ìpínlẹ̀ Taraba Jolly Nyame eléyìí tó jẹ́ pé ẹ̀sùn owó àti ṣíṣe dúkìá ìjọba kùmọ̀kùmọ̀ òun ló gbé wọn dé ọgbà ẹ̀wọ̀n owó ọ̀hún ni wọ́n sọ yìí pé ọ̀kan nínú àwọn gómìnà ọ̀hún ó fẹsẹ̀ gba owó èyí tó tó one point one six billion naira èyí tí gómìnà ìkejì rẹ̀ náà tóun náà sì kó one point six billion naira tí wọ́n kówó ọ̀hún jẹ bẹ́ẹ̀ ní fi gúgúrú tàyín lọ́sàn-án arábìnrin kan rèé ẹni ọdún márùndín ní ogójì thirty five years eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Jatawu Lydia Lami lọ́wọ́ àwọn àjọ tó ń gbógun ti lílo oògùn olóró àjọ NDLEA ti tó báyìí lórí wípé olóhùn wá mílíọ̀nù márùn-ún náírà tóun ó fi gba ìyá tó bí òun sílẹ̀ kúrò lákàkà àwọn ajínigbé tó gbéyà rẹ̀ ní ìpínlẹ̀ Kano ìyá ọ̀hún tó jẹ́ ọlọ́mọ mẹ́ta lọ́wọ́ àwọn àjọ NDLEA tó nínú pápákọ̀ òfurufú èyí tó jẹ́ ti Muritala International tó wà nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú oògùn kan tí wọ́n pè ní tramadol eléyìí tó dídíẹ̀ ní ẹgbẹ̀rún méjì èyí tó ká ródóróńdó sínú àwọn ẹrù rẹ̀ tó fẹ́ gbé lọ sí orílẹ̀-èdè Turkey ní Istanbul lọ́hùn-ún kó tó di pé àkàrà ó tú sínú epo fún un ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ Sunday ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù keje ọdún tá a wà yìí tí wọ́n sì ti taari ẹ̀ lọ síbi tí wọ́n fi pamọ́ sí pẹ̀lú ìwádìí èyí tí wọ́n ń ṣe láti ẹnu rẹ̀ arábìnrin ọ̀hún tọ́wọ́ àwọn àjọ NDL yìí tó yìí ló wá láti ìjọba ìbílẹ̀ Zango Katav ní ìpínlẹ̀ Kaduna ní báyìí wọ́n ti ń fi ọ̀rọ̀ pò nífupọ̀ láti ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ibi ògùn ọ̀hún èyí tó gbé e. gbajúgbajà òṣèré orí ìtàgé tó tún jẹ́ adẹ́rìn pòṣónú Afeez Oyetoro tí gbogbo èèyàn mọ̀ sí Saka mà lórí kò yọ lásìkò tí àwọn adigunjalè tí wọ́n ya wọlé rẹ̀ ní nǹkan bíi aago méjì òru òní níbi tí wọ́n ti ń béèrè fún ogún mílíọ̀nù náírà bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní yìnbọn fún àbí kí àwọn jí gbé lọ ni o nínú ilé olówó pọ́kú kan èyí tó ń gbé èyí tó pa ààlà ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó pọ̀ ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún oṣojú mi kòró kan ṣe lálàyé wípé lótìtọ́ àti lódodo làwọn adigunjalè ọ̀hún ni wọ́n máa wá síbẹ̀ tóun ti àwọn àdìmọ́ra ogun lóríṣiríṣi àwọn ìbọn eléyìí tó jẹ́ pé ó lè di etí tí wọ́n bá yìn sókè nítorí kẹ̀kẹ́ bákan náà wọ́n ní wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àdá ìbọn ìléwọ́ tó fi mọ́ àwọn irinṣẹ́ eléyìí tí wọ́n fi lè já àwọn ilẹ̀kùn èyí tó bá lágbára lásìkò tí wọ́n wọ ilé saka ọ̀hún tí wọ́n béèrè fún ogún mílíọ̀nù náírà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdúnàádúrà wọ́n gbé owó ọ̀hún kúrò ní ogún mílíọ̀nù náírà wá sí mílíọ̀nù mẹ́ta níbi tí saka ti ń sọ wípé bí wọ́n gbọ́n òun pẹlẹbẹ rogodo báyìí sílẹ̀ kan kò sí nínú àpò òun ṣùgbọ́n tí àwọn adigunjalè ọ̀hún tí wọ́n kọ̀ jálẹ̀ níbi tí wọ́n ti gbé máṣíìnì pos jáde wípé kí sàká lọ rèé kó gbogbo àwọn káàdì pélébé tí fi ń gba owó ní báǹkì jáde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gba mílíọ̀nù mẹ́ta èyí tí wọ́n padà forí ọ̀rọ̀ ọ̀hún tì sí lákòótán àwọn ni ní gẹ́rẹ́tẹ́ àwọn olè ọ̀hún tí wọ́n kúrò nínú ilé sàká ni wọ́n tún gba àwọn ilé bíi mẹ́ta kan èyí tó wà nínú ilé olówó pọ́kú ọ̀hún ni wọ́n tún gbàbẹ̀ lọ tí wọ́n ṣọṣẹ́ tí wọ́n sì mú gbogbo àwọn ẹ̀ṣọ́ èyí tó ń ṣọ́ àwọn ilé náà ni wọ́n so wọ́n bí adìyẹ kérésì kó tó di pé àwọn adigunjalè ọ̀hún hmm, wọn nà pápá bora lọ́wọ́ ìgbà tí ojúmọ́ ti mọ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ dáadáa báyìí lójúnà láti lè rí dájú pé àwọn oníṣẹ́ ibi èyí tó pa arábìnrin rachel àti ọ̀gá olówó kan èyí tó nílé ìtura nílùú ògbómọ̀ṣọ́ ọwọ́ tó wọn ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún láti rí àwọn jagunjagun kọrí ilẹ̀ èyí àwọn sójà bákan náà láti rí àwọn ọlọ́pàá àti àwọn àjọ àmọ̀tẹ́kùn ni wọ́n sọ pé igbó kan ètò wà ní ìjọba ìbílẹ̀ Sùúrùlérè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti wọbẹ̀ o lójúnà láti lè rí dájú pé wọ́n fi igbó ọ̀hún bẹni fi ìwò kété kí àwọn oníṣẹ́ ibi tó wà ń bẹ̀ kọ́wọ́ lè tó wọn ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí ó rí pé arábìnrin Rachel Ọ̀pádélé tó wà ní ìpele àṣekágbá nílé ìwé LAUTECH nílùú Ògbómọ̀ṣọ́ àti ọ̀gbẹ́ni olúgbénga owólabí tó nílé ìtura tí wọ́n ṣẹ̀ kọ́ nílùú ògbómọ̀ṣọ́ wọ́n pa wọ́n látọwọ́ àwọn tó jí wọn gbé ní báyìí wọ́n ní ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì kódà àwọn ẹ̀ṣọ́ ọ̀hún sọ di mímọ̀ wọ́n ní kò mọ́ lórí àwọn méjì ọ̀hún wọ́n ní ọ̀kan nínú àwọn ọlọ́kadà èyí tó ń lọ tó ń bọ̀ láti lè lọ́ọ́ rí gbé owó fún àwọn ajínigbé náà eyín ọ̀gbẹ́ni ìdòwú àjàgbé wọ́n tún pa òun náà wọ́n ní ìdí rèé tí àwọn òṣèré dájú wípé àwọn èèyàn tó sápamọ́ sínú òkùnkùn tí wọ́n ta fà sínú ìmọ́lẹ̀ àwọn ó kó wọn jáde kúrò nínú igbó èyí tí wọ́n sápamọ́ sí àwọn tó ń gbé ní agbègbè ọ̀hún tí wọ́n pè ní gàmbàrí nílùú Ògbómọ̀ṣọ́ sọ di mímọ̀ wípé lọ́jọ́ àìkú ti ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a ṣẹ̀mú yìí nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún pẹ̀lú àwọn ajínigbé náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná ogun yára wọn nínú igbó irúnmalẹ̀ ọ̀hún tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ sùúrù lérè wọ́n ní wọ́n pa ọ̀kan nínú àwọn ajínigbé náà táwọn kan sì fara ṣèṣe bẹ́ẹ̀ sì rèé ni wọ́n rí àwọn ìbọn gbà kúrò lọ́wọ́ àwọn ajínigbé náà níbi tí wọ́n ti ń sá lọ. iná ṣọṣẹ́ nínú ọjà gbajúgbajà gbági èyí tó wà nílùú ìbàdàn láfẹ̀mọ́júmọ́ òní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ wọ́n bá àwọn ènìyàn ń kẹ́dùn látàrí bí iná náà bó ṣe ṣiṣẹ́ ibì ní nǹkan bíi aago méje òwúrọ̀ kùtùkùtù lónìí nínú ọjà kan tí wọ́n pè ní Bọ́lá Ìgè International Market èyí tó wà ní Gbàgì nílùú Ìbàdàn wọ́n ní àwọn yàrá ìtajà bíi mẹ́fà nínú ọ̀hún lójó gúdúgúdú tó sì bà ọ̀pọ̀lọpọ̀ ọjà owó iyebíye jẹ́ nínú àwọn ṣọ́ọ̀pù mẹ́fà ọ̀hún ó ṣojú mi kòró kan sọ di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní kò sẹ́ni tó lè sọ pàtó ìdí iná ọ̀hún ẹ̀hún tó jẹ́ alága nínú ọjà Bọ́lá Ìgè ọ̀hún èyí tó wà ní Gbági nílùú Ìbàdàn Alhaji Ganiu Adébáyọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ó ní lótìtọ́ àti lódodo ní nǹkan bíi aago méje òwúrọ̀ kùtùkùtù òní ní iná ọ̀hún ló ṣiṣẹ́ ibi tó sì jó àwọn yàrá ìtajà mẹ́fà tó jó wọn délẹ̀ gúdúgúdú ṣùgbọ́n aláàjì ọ̀hún ní inú àwọn dùn ó látàrí wípé àwọn ẹ̀ṣọ́ panápaná wọ́n ṣiṣẹ́ takuntakun wọn jẹ́ kí náà ń kóràn kọjá ibi tó dé o onínígẹ́rẹ́ tí wọ́n ti pè wọ́n làwọn náà ta mọ́ra tí wọ́n sì rí i pé wọ́n pa náà ń kòjọ́ kọjá ibi tó jóde lákòótán ó wá ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti dìde ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn ọ̀hún tó ń pàdánù dúkìá owó iyebíye sínú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún àwọn agbébọn nìkan rèé tẹ́nikẹ́ni kò mọ orúkọ wọn lánàá ti ṣe ọjọ́ àìkú ni wọ́n pa ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé tá a mọ̀ sí sosef ní ìpínlẹ̀ Ògùn èyí tí orúkọ ọ̀gbẹ́ni ọ̀hún jẹ́ Ṣófọláhàn Ọ̀lárẹ̀wájú eléyìí tí wọ́n mú láti máa bá wọn ṣọ́ ilé ìtura àti ilé ìgbafẹ́ kan èyí wà ní Òkè Ògùn ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ ni wọ́n sì jí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọ̀hún èyí tó ń ta ohun mímu fún wọn nínú ilé ìtura níbi ilé ìgbafẹ́ náà ọ̀rọ̀ ọ̀hún sọ di mímọ̀ wípé lásìkò tí àwọn agbébọn rẹ̀ ọ̀hún ya wọbẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ìbọn sókè nínú akitiyan ìgbìyànjú ọ̀kan nínú àwọn sosafe tí wọ́n ṣekú payé èyun ọ̀làríwájú ṣòfọláhàn láti lè má jẹ́ kí àwọn agbébọn rẹ̀ ọ̀hún kí wọ́n rí iṣẹ́ ibi ọ̀hún ṣe ṣùgbọ́n ọwọ́ wọn ó ti Sosafe náà lọ tí wọ́n sì pa á tí wọ́n sì jí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ibẹ̀ ni wọ́n jí wọn gbé lọ lákòótán wọ́n ní ìwádìí ti ń lọ iṣẹ́ sì ti ń lọ láti lè mọ ibi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sá pamọ́ sí kí wọ́n sì lè fi ọwọ́ òfin mú wọn. tó ẹ̀yin ará ìròyìn àgbéyẹ̀wò alẹ́ òní kò ní jù báyìí lọ láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN títí di ọ̀la tẹ́tù máa láǹfààní láti máa pàdé àwọn akẹgbẹ́ wa lásìkò tí wọ́n máa mú ọ̀tun ròyìn wá fún yín ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o nítorí wípé òun abáfẹ́lẹ̀ mú òun ní nítorí pé òun abáfẹ́lẹ̀ mú òun ní dalẹ̀ lọ́wọ́ ẹ̀ ní fún mi àdénúgà ló mú ròyìn wá sójú amóhùnmáwòrán yín ire o oran ayọ̀ lásùn.